وسيفي في درب الفدا وهمتي جوزت من عزمة ولا يزال هذا الدين يقدم ابناءه واحدا تلو الآخر ولا تزال الأمة الإسلامية تثبت أنها الأمة الولود التي لا تتخلى عن ميدان الجهاد في سبيل الله ولا تزال الأمة الإسلامية رغم ما يحيق بها من المكر والكيد ورغم ما ران عليها من الذل والاستضعاف فإنها لا تزال تحاول أن تكسر القيود وتفك الأغلال لكي تنطلق للجهاد في سبيل الله وبذل النفوس والمهج من أجل إعلاء كلمة الله عز وجل والفوز برضوان الله سبحانه وتعالى عزمي وسيفي في درب الفدا تنقى وهمتي جوزت من عزمة الأفقا أتردت خيل معاني شرف إيمان قلبي عظيم للعلا سبقا نمت نحو العوالي كي أذللها وفي خدر يقيني جل مرتفقا لم أرد أنفسنا والسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله يقول الله ya kullawa ya gama ya fata mun hawa kurbo ọ̀dọ́ báyìí iná fún ìtúrú mi abẹ́rẹ́ yìí ka iná sí ìyá jẹ kọ́nà rẹ orílẹ̀ yìí náà ní ebi ẹnẹbẹ náà yá ìfẹ́ jẹ́ àjẹ́ ní àìlọ́nà ìkọ̀mú nínú ọ̀gá ẹni ìkọ̀mú nínú ọkùnrin mẹ́rin lọ́rọ̀ ìní àìlọ́nà ìkọ̀mú nínú ọ̀gá ta ìsinmi mẹ́rin ló bí kí ẹ sọ àdá òmúlò ọ̀mùtátà ẹ̀kọ̀ṣọ́ rẹ̀ bí a lè pè é jẹ́ràjẹ́ ẹni ka ẹja nínú dẹ́yìn ní láfíà yẹrí pé yára jẹ́ kíní ka àbọ̀nà ní àkàndá ìka yòówù àdínú tó mú ní sọ́dọ̀ àwọn àyà sọ́dọ̀ abẹ́nìrè ọmọ ìyàwó kókó àbẹ́ onínú làábẹ́ lọ́kọ́ mú yà wọ́ lóko ìyẹn ìdí ọkọ̀ ọkọ̀ náà wọ́ ní ọdọ ọ̀tún kátà yìí ọ̀dọ́ ọdọ na ká ọ̀pọ̀ ìwọ́ sùkátà yìí ọdọ lóko mú yà wọ́ awọ ikọ̀ mú yìí ìgbà náà dá sí ní ẹ̀wọ̀rọ̀ mú yìí yẹ awọ ikọ̀ na yìí ọnụ wee mẹ́ta ọ̀nù wèé jì jì iná ìlà ya mẹ́gbẹ́ yìí awọ ikọ̀ mú yìí. bana mẹka ọtụtụ omori ka ọrụ ihe anaghị ịwa n'anyị mee ba bọọlụ omori mee omori abụọ ụwa a na nka aba bọọlụ ya omori zọ na ọmịịhụ agwa bụ ndị na-ekwu ọbaba ụkwụ akwụkwọ omori ahụ ama agwụ ka ụkwụ omori ya eka ya ẹ̀yìndọ́ ọ̀rẹ́ lójúlò iṣu ọmọ onígbọ̀nà mẹ́rin dọ́ mẹ́rin dọ́là àwọn gbàgbó tó ya kó àwọ̀ inú mẹ́tìrò kuma àbúríkà iṣẹ́ náà rúfẹ́ kó mórí àwọ̀ tó lọ sọ ẹ̀yìn wọn ní nàìjíríà ní ìrùfẹ́ bá sáwọn ẹ̀ka àti ẹgbẹ́ ọ̀nà kuma ɗan e e a yi zon wani ya bayan bayan ɗan mutum kurshin na wani arhonoka e na lattakin ma shakaro salim ẹ̀wọ̀n ní àwọn ẹni láfíà èyí ní ìrọ ọmọkù kẹ̀ní ẹ̀nà kó múrí àwọ̀ ànáwọn ẹni láfíà kẹ́ni kọ́ wọ́n lórí then anyone else in nothing to do, not the fellow. Anyone else in Kumuli Hawa.